ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ti ń borí ooru bí a bá wá ń gbàdúrà pé kí àrùn má fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùgbé a gbọ́dọ̀ fi iṣẹ́ àti ìṣe kún un àrùn ní ibi méjì tó fi ń ṣelé àfi ibi tí ẹ̀gbin ohun ìdọ̀tí bá pọ̀ sí ẹ yéé da ilẹ̀ sí inú kòtò ìdáminù ẹ máa kó àwọn ẹ̀gbin àti ìdọ̀tí yín sí inú ọ̀rá tó bá tóbi àti àpò ńlá bí ẹ̀yin bá sì ní gorodóòmù ẹ máa kó àwọn ẹ̀gbin yín sí inú rẹ̀ kí ẹ sì máa ké sí àwọn àjọ akólẹ̀kúdọ̀tí tó bá wà lágbègbè yín ẹ dẹ́kun dída ìdọ̀tí sí ojú òpópónà àyíká ilé àárín ọjà àti agbègbè ní ibi tó ti lè rọrùn fún àwọn ẹranko láti tàn kálẹ̀ ẹ yé ṣí oúnjẹ yín sílẹ̀ kí ẹ sì má ṣe ìgbọ̀nsẹ̀ ohun ẹ̀yọ́ sí ibi tí kò yẹ ààrùn kò ní fi lé àti àyíká wa ṣe bùgbé àmọ̀ràn yìí wáyé láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orísun.